فيه مبارك عليه كما يحب ربنا ويرضى أحمده سبحانه وأمجده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ رسالته وأدى الأمانة ونصر الأمة حتى تركنا على نعجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أمة الإسلام اتقوا ربكم في السر والعلن واعلموا أن ربكم سبحانه وتعالى أوصى بذلك في مواضع كثيرة قال عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله تمسكوا بهدي نبيكم صلى الله عليه وسلم واعلموا أن خير هدي أبي محمد وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله خطبتنا اليوم بعون الله تقول دفع الإيهام لمن زعم وجوز الإثبات بأحاديث وبشبهات وبين ذلك إذا كان غير نخيلة فبعون الرحمن ندخل في هذه المسألة كما ذكرنا لكم بالخطبة الماضية بأن رسول الله صلى الله عليه وسلم اوضح الكبرى لأنها صدر الحق وهم الناس كما صح ذلك عنه من حديث عبد الله بن مسعود رضي الله عنه الجميع فاعلم عباد الله أن الله سبحانه وتعالى حذركم من الكبر قال عز من قائل ولقد أعطينا موسى الكتاب وقفينا من بعده بالرسل واعطينا عيسى ابن مريم البينات واجدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم فطريقا كذبتم وطريقا تقتلون عباد الله إياكم وإقبال الحجاب واعلموا أن رسول الله صلى الله عليه وسلم علم القول في من أكبر يعني في من جر قوله سواء الخيلاء أم غير ذلك كما ثبت من حديث أبي هريرة رضي الله عنه وارضاه في الصحيح الا أمام البخاري رحمه الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين الإزار أصحاب النار أعاذنا الله جميعا منها أقول أخوان قصوى المسلمين أقرأ أقرأ كتاب جفاء النبي صلى الله عليه وسلم أن في رغبة تبسي دين جفاء المسلمين gbogbo bàtà bá ń wà nàbí ní àwòkọ́sẹ̀ ààrẹ sí ẹsẹ̀ gbé gbogbo àti abáwọ̀fẹ́ àti sọ́wọ́ wà rọ̀ sọ́lọ́mà ṣe akọmọ̀nà ìgbésí ayé wa ojútùú rẹ̀ yóò sì máa bá wa ọlọ́mọdé kí àgbẹ̀rí o àti àwọn sàhábà tó gbẹ́jú bá ń tilẹ̀ láti sọ́wọ́ wà rọ̀ sọ́lọ́mà ummata islam àwọn adébípa Allah subhanahu wa ta'ala ní kọ́ra tó gbàgbà wa àti wípé ilé ayé tà lóyè àwọn àmì nígbà díẹ̀ ni ṣùgbọ́n kí náà nìkan tí yóò jẹ́ kárí bí lọ́dà ilé tí wọ́n jọ Allah subhanahu wa ta'ala òun náà ní ìpayọ̀ ọlọ́mọba ìlà àrùbọ̀ ní kó pàtó kọjá àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àkébẹ̀ ìgbéraga àti sọ pé kò sẹ́ni ó lè gbé ìgbéraga fún wa tó ju àtẹ́rì lọ sallallahu alaihi wa sallam àrẹ́bí sì máa ń kí ìgbéraga sí sábòrò hajj ọ̀dọ́ ọdún náà kéré èèyàn máa fojú lé náà òdodo máṣe náà kí èèyàn máa fọyín ojú pa àwọn èèyàn rẹ̀ àwọn ń bá ọ̀rọ̀ pọ̀ nípa àwọn mọ̀gànhìn àwọn yìí pé yọ máa sí òṣìṣẹ́ rẹ̀ ó jẹ́ àwọn tàbí máa sí àwọn èyí tó ga jù nínú ìgbéraga òun náà lè kéèyàn ìgbéraga sọ́lọ̀ èyí tó ka jù nínú ìgbéraga òun náà lè kéèyàn ìgbéraga sí ànábì sọ́lọ̀ lọ́wọ́ àrùn ọ̀sọ́lára kọ́lọ̀ ọ̀bọ̀ sọ̀rọ̀ kí ànábì ò sọ̀rọ̀ kí èyí ojú ọ̀rọ̀ sẹ́gbẹ̀ wa ó sì fẹ́ púpọ̀ lára àwọn tó ti kọjá ọlọ́run ni wọ́n a sì tún fi àwọn ànábì ọlọ́run ní àfikún alẹ́gbẹ̀ẹ́ nínú wọn ní fún àárò wá àpé ìtàgé ìsọ̀bùnà bẹ́ẹ̀ yàgò lẹ́jìn náà àwọn tí bákan náà fún ànábì ìta ní àsọyé ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ tó bá ń sọ wọn àjẹ náà wò lè róòmù ìkulù àtúkù náà ọlọ́ni afọkùnrin náà àkùnrin rọ̀ ọlọ́run kí ló pọ̀ tó fi lẹ́yìn gbogbo bàtàwọn ànábì ọlọ́run tí a bá ilé wá sọ́dọ̀ iná nínú iṣẹ́ táwọn ọlọ́run bá fẹ́ra wa tó wọ́n jẹ́ iṣẹ́ wọn tako ìfẹ́ inú yín ìsìtàkùbárú tó ẹ̀ gbìyànjú sọ́dọ̀ ìǹtẹ́ ẹ̀fẹ́ tẹ́lẹ̀ fàdà táwọn àgbẹ̀rẹ̀ máa sọ nǹkan sí yẹn

ọ̀fọ̀rí kọ̀ǹtẹ̀tùlóòrì ó sì ń bẹ̀tọ́ jẹ́ pé ìgbéraga yóò gbé yíwọ̀ débi pé ẹ padà ní àwọn àbí àwọn tó wulẹ̀ ń sọ fún wa àwùlẹ̀ pa wọn bá ti a bá ti pa wọn á lè sì ní wọn níwọ̀dà aláàmù àwọn àǹfà ọ̀pọ̀lọpọ̀ bá ti jẹ́ ọ̀rọ̀ wọn ní ti fi ń sún ìyàdé fi ọ̀rọ̀ nítorí pé ìjẹ́ sọ ìkọ̀bá pẹ̀lú wa aga kébè igwe yìí àti àwọn nǹkan tí a fi máa dàmà lára èèyàn òun náà ni ọ̀rọ̀ ìsìnbáyìí kí a sọ mùsùlùmí lọ́kùnrin kọ́kọ́ sí àkókò sẹ̀rẹ̀ lẹ́yìn bí ìdílé ìtàhárá kó ara. mọ̀ jẹ́ dábò ìhàn àwọn tí wá láàrin lórí kúgbà kúgbà wá jẹ́ padà fún àwọn kí náà ni àwọn òun náà ní nǹkan tó ń pè àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé òfútù fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ tó tẹ̀lé tíṣẹ̀ ìtàn ń gbé sí tàbí tí ó sórí àwọn èèyàn kan tí sọ láti lè máa òfin ọmọ abárí àwọn èèyàn kan ń sọ wípé ìsìbáàlù a pé nínú àwọn nínú nǹkan tí lágbájá nígbàlájá tí àtẹ́bí sọ lọ́wọ́ àrùn ọ̀sọ́lọ́wọ́ wọn yẹn wọ́n dáwọn lọ́jà rẹ̀ gbọ́dọ̀ pọ̀lọ́ ká nígbà tàbí àwọn tí àtàbí ń bá wí nìkan gbogbo ẹni bá ń paṣọ tiẹ̀ wọlé tọ́jà pé lẹ́yìn àti ẹ̀ ọ̀fẹ́ fi máa ẹni bá ti kò ní wàhálà ń àwọn èèyàn sọ nìyẹn kó tàwọn pé yìí المطار الله سبحانه وتعالى لكل من حرم زينة الله التي أخرج الإيمان به وطيبات من الرزق كل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة أنا من صلوه صلى الله عليه وسلم تعالى لله قبع ما سنيه إن كيسه طلب بعد دفعه تبيسه قوى صدوده Islam kan takò tí èèyàn bá ti ṣe aṣọ góòlù tàbí àwọn kan tí wọ́n ti ní aráàlú fún wa ọlọ́run ta ló fẹ́ ṣe ní ẹ̀wọ̀ fún àwọn mùsùlùmí kí nǹkan ìmúṣe ẹ̀ṣọ́ ara ọlọ́run kan bá mú jáde fáwọn ẹrú rẹ̀ ọlọ́run sọ fún wa pé yíyàjú rẹ̀ sílẹ̀ àwọn ọmọ àwọn olùgbàgbọ́ òdodo ni wọ́n lò láyé wọn ò nílò láyé nìkan wọ́n ní sọ̀tàn yẹn mọ̀ kìyàmà tó bá tó di àkìyàmà wọ́n tún gbádùn àwọn aṣọ tó dáa kọ́dà tí ò dé fojú rí láyé kò sí máa fẹ́ díwò rẹ̀ àwọn nǹkan ẹ̀wọ̀ tó lẹ́pẹ́ tó yẹ̀ bá wọ̀ inú ẹ̀ kọ́ ọ̀gọ́ ọmọ àdánù ìgbé tèmi náà mọ wẹ̀lẹ́ wọ́n wà á gbà wọn. àmọ́ tayé yìí náà kí wọ́n wọ tayé yìí náà kéde wọ̀ fún un. ọlọ́run wa sọ lára kẹ̀mí pé ṣùgbọ́n sọ fún wọn pé ìnáma àbúrò ọmọ bìyà tọrọ àṣà ṣùgbọ́n ìtọ́rọ̀ ni gbogbo tó bá ti jẹ́ nǹkan ìbàjẹ́ mẹ́rin ọ̀rọ̀ bí wọn bá tẹ̀ èyí tó kọ́ ní wọn fẹ́ ni o àbí ìtọ́pamọ́ wọn ni àti gbogbo ntọ́ba jẹ́ pé ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ni bóyá ọlọ́run ló sọ fún pé ni pé àti ọ̀tọ́lára ìlọ́ta fún ni àwọn ọlọ́run a jẹ́ pé ìpìlẹ̀ ni pé mùsùlùmí lè wọ aṣọ tó bá wù mùsùlùmí ó ní ìra aṣọ tó bá tẹ lọ́rùn nínú aṣọ ìlú lè wọ̀ ìpìlẹ̀ nìyẹn. wọ́n làásọ̀ àṣìyá ìpìlẹ̀ níbi gbogbo nǹkan ìgbàlá yìí ń bẹ́ẹ̀ fún wa ká múra ká wọ aṣọ bó ti wù wá. ṣùgbọ́n mi sọ lọ́wọ́ àwọn àlẹ́ ọ̀sán lọ́wọ́ orin ọlọ́run ti àwọn kọ́ńtà dáadáa fún wa. a rí àwọn ìṣẹ̀lẹ̀ kan tí kejì tí àdéhùn sọ lọ́wọ́ àlẹ́ ọ̀sán lọ́wọ́ tó fi ń bẹ́ ní bá ní fi ẹnu àlà sí bá ti wọ aṣọ yìí tá àfi ní jó ń gbèrà bẹ̀rẹ̀. àdéhùn lọ́wọ́ àlẹ́ ọ̀sán lọ́wọ́ من حديث عبد الله بن عمر رضي الله عنه وارضاه كما خرج ابن البخاري رحمه الله تعالى abúlọ̀dọ̀ ọmọ báyìí sallallahu alaihi wasallam àtọ́mọ̀ wípé láyé kùrùmọ́ man jẹ́kùrù sọ́rọ̀ òkú yẹ̀lá Allah subhanahu wa ta'ala ká tíjú àdúgbò ẹnì kẹrin ẹnì ọjọ́ wípé aṣọ rẹ̀ ibà ń tayọ kókó tẹ̀rẹ̀ kú yàrá kó jẹ́ pé òfin nǹkan yẹn ń ṣe ìyára ìyàtí sàn lọ́gẹ́rù ẹnì àjẹsọ́ ọlọ́run fúnra àtàlára ọ̀sọ̀ ìgbàniyàn ìtọ́jọ́ fún adé àlè wípé sọ́bà ti jẹ́ kó fi ń sèyà rẹ̀ ni àwọn ìlú ọlọ́run ò ní gbogbo rẹ̀. àbẹ́bí sọ̀rọ̀ yẹn abákùnrin sì di wọ́n ti lọ àwọn ọ̀dọ́ àkọ́kọ́ àtọ̀lá àrùn ọmọ rẹ̀ nàbí yìí ha ẹni ọlọ́lájú lẹ́yìn ànábì sọ̀rọ̀ láàrọ̀ àtàlára tá a bá ti níwọ̀n ànábì báyìí tẹ́lẹ̀ tí àwọn tó lọ́lájú nínú gbogbo mùsùlùmí ayé àbákùnrin rọ́bì ọlọ́run tààlà àgbọ̀dọ̀ ẹnì kankan nínú èèyàn àtàkọ́ pé èèyàn kan ẹ̀dá kan mìíràn tí ó wà fájú wà jẹ́lẹ̀ nínú àwọn èèyàn táyì sáà nàbí kò sí. àbákù wọn sọ fún ànábì pé ìnà ìzáàrí ẹ̀sọ́tì àlẹ́bíà ìlà àdàtà àhárẹ̀wò àbábí ọ̀rọ̀ tó sọ yìí títẹ̀ nìkẹ́ni tí a sọ̀rọ̀ na kọjá títí gbálẹ̀ tí kọjá kókó tẹ̀ àbúrò apá kan rúpẹ́ máa ń wọ̀gọ̀ ríbẹ̀ òun ni ìzáàrù àrídà ìzáàrù kábíjọ ìró ẹ̀rù abálọ́sẹ̀ hajj abálọ́sẹ̀ múra àárò àdàkàbúra ìsàlẹ̀ ìzáàrù òkè ìrìdà àwọn ọlọ́pàá ètò ti tiwọn ti ọmọ abọ́sí wọn sọ bíi pé ìkan nínú etí ìró mi bá rọrùn bó ṣe tó wáyé náà lòró tí bá rìn lọ ibi kọ́ mọ̀ lọ sàlẹ̀ kọ́ mọ̀ lòkè tí ọ̀nà jáde yóò tún máa túmú yóò máa túmú yóò máa túmú àbẹ́tẹ̀ wọ́n ní ìkan nínú apá kan nínú òrò tí mo máa ń lo yẹsẹ̀rì àlàyé àbí ibẹ̀ máa ń sàn ibẹ̀ ń mi ilá àdàbà àdàbà àti tí n bá tó mi. فقال صلى الله عليه وسلم àbíbí ni wọ̀n bákìrì ó sì nínú ẹni tó ń ṣe nǹkan yẹn pẹ̀lú ìrìnàkà àbí ìpìlì àwọn kan máa dúró náà a jẹ́ wípé ìyún tó lẹ́rìí fáwọn káwọn sọ pé ní akọ̀rẹ̀ bá kọjá ó tẹ̀lé àwọn mùsùlùmí lọ́kùnrin tí ọ̀rọ̀ bá ti tẹ́lẹ̀ sí ìyẹn rẹ̀ ajákòó náà ti firi ní ẹ máa ń gbé káàkiri àwọn àfọ̀kọ́nà máa yọ ń sọ ó ní alákọ̀ọ́kọ́ a lè fèrè pẹ̀lú nǹkan méjì lórí tẹ̀sán yìí kílẹ̀sì àkọ́kọ́ ká sọ wípé ká fi ẹ̀gbà bẹ́ẹ̀ kò sí mùsàlìyà ká lè bá rí ẹ̀gbà pẹ̀lú yín ká sọ wípé lóòótọ́ lòdòdò kí n tẹ́ ẹ gbọ́ yéhùn òun ni pé aṣọ àbákìrì ń kọjú àkókò tẹ ká sọ pé n tẹ́ ẹ gbọ́ yéhùn bá mi. fàkọ̀dùsà káwọn Rasulullahi sallallahu alaihi wasallam ànábì lọ́wọ́ sọ pé òun fọ ẹni ìmọ̀ ta ni ó fọ̀ ká sọ pé n tẹ́ ẹ gbọ́ yéhùn náà ni pé aṣọ àbákìrì kọjú àkókò tẹ ànábì sọ pé ìwọ ń díẹ̀ o ò sẹ́ni tìyàrá ànábì wa ní ṣùgbọ́n ọlọ́run ó ti fi mí sáyìn fún wọn àjẹgbẹ́ni tí ó ná ọba tó gbọ́ ọrú gbà òun náà fún kàdá ti kọ́ náà mú sáfù ànábì wa kó mú sáfù ara rẹ̀ ọba ti mú sáfù ànábì òun ni ọ̀rọ̀ kejì òun ni pé Abubakar habdala abdul umma bá yìí tàbí àmì èdè ni o kò bẹ́ẹ̀ nìkan tó wá dé mú hmm. tàbí àmì èdè kò tí ó nínú gàdá lọ. a lè gbọ́ jẹ́ ẹgbọ́ yẹn nínú hadithi báyìí ní sáàbù nínú hadithi ni wípé Abubakar ìró rẹ̀ ìtò ìgbọ́yé lọ́dọ̀ sọ̀rọ̀ nínú àwọn àdùsùn tó ti wá pé israel ìró mùsùlùmí kèé ọmọ ń wà ní ìdajì ojúgun rẹ̀ ṣùgbọ́n mẹ́tì wọ́n mọ̀ pé ìgbà míì ń bẹ́tọ́ pé ìró ìmọ̀ tó ń kúrò nídàjì ojúgun tí ó tọ̀wálẹ̀ o oko tí tọ̀wálẹ̀ rẹ̀ nígbà tí ó kọjá kókó tẹ̀ wọ́n tún bẹ́ẹ̀ wọn sàdọ́ fún ọmọ fẹ́ mú nǹkan mi tó ti ibi tí ládàá yẹn parí sí ilé wọn bẹ̀rẹ̀ yìí pé àbí èyí tí wọ́n tọ̀wálẹ̀ nǹkan mi ìró mi bóò ní à ìwọ ojú kejì ojú kẹta wa ni pé ó wá ní ńlá àtà àdàmú àmọ́ bákìrì bá ti sọ onítò bá ti sọ kò ní jẹ́ pé yóò tẹ̀ sálẹ̀ wọ́ọ̀lì bàǹkìrì ọ̀pọ̀lọpọ̀ ọba bẹ́yẹ̀ bá rọrò ó sì jẹ́ pé ẹni tó yẹ kó orílẹ̀-èdè ismail

وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله قال عز من قائل لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولقد رأى النبي صلى الله عليه وسلم عبد الله بن عمر يوما من الأيام وهو يسترخي إزاره فقال رسول الله صلى الله عليه وسلم ارفع إزارك قال ابن عمر فرفع ثم قال زد فرفع فصار بعض الناس إلى عينه فقال إلى أنصاف ساقيه عباد الله فاعلموا أن رسول الله صلى الله عليه وسلم جعل أمور الإسلام إلى أربعة أقسام الأولى السنة الثانية الرخصة الثالثة الكبير والكبائر والرابعة أشد من الثالثة يسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا ممن يستمع القول فيتبع أحسنه ولقد صاح بن علي بن أبي رضي الله عنه وأرضاه أنه يقول ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولا هم عذاب عذاب عليم قال ذلك ثلاثة فقال أبو ذر من هم يا رسول الله خافوا وخسروا فقال رسول الله صلى الله عليه وسلم المسلم والمنال والمنفق سلعته بالحلف الكاذب نسأل الله الذي لا إله إلا هو أن يجعله من يتبع سنة النبي صلى الله عليه وسلم على وفق ما يرضاه عنا إنه سميع الدعاء والقادر عليه فقال الله تسامح سبحانه وتعالى ọ̀pọ̀lọpọ̀ فقال الله صلى الله عليه وسلم ọlọ́pàá ti sàbẹ̀ pé kí a gbẹ̀fà الله ọlọ́run bá ti fi àmì ìsìn àlùkò ti rárá fún wa kò sì sí oríire lóbi kankan àgbàtà bá tó máa tẹ̀lé àmì ìsìn ọmọ wa rẹ̀ sára ànàbí tó lọ́wọ́ sílẹ̀ sí wa bí mo gbẹ̀lẹ́ lọ́rọ̀ ó fọ̀rọ̀ sí i ọmọ bẹ̀rẹ̀ sí alára kẹ́ni àwọn àdéhùn pé nínú ẹ̀sìn wa tọ́jọ́ wípé bàbá mi bá ní sọ ọba ní bí ahẹ́ lórí ẹ̀ nígbà tó ń sọ fún wa ó ṣe ọlọ́run sọ́dọ̀ lọ́rọ̀ sọ́lọ́rọ̀ ó di ahẹ́ lórí ẹ̀ lọ́wọ́dà ànàkíkọ̀ àlọ́ ìgbàjì làmọ́tò bí siwáàkì

ẹni ọba dẹ̀ ọ̀tàlẹ́ pẹ̀lú tiẹ̀ nínú àná pẹ̀lú jẹ̀mọ́ sábàbí ò di ara ń bẹ̀ sábàbí lé lórí ẹ̀ sọ́dọ̀lọ́ ọ̀rọ̀ sálábà ó ní kí tàbí afọ tẹ̀yẹ̀ wọ̀ tàbí rò tẹ̀yẹ̀ ró àbára tẹ̀yẹ̀ wọ̀ fún ìmùsùlùmí. a sì sọ pé nínú ìgbéraga sọ́lọ̀ sí kí wá kà àwọn aṣọ tó ń wọ̀ ìsọ̀rọ̀kìyà ó ti sàn wá ọ̀sán rẹ̀ ó sọ náà Abdullahi ọmọ ọmọ irfa àrùzá ara wọn níjọ láti máa fura wa ànábì yìí tó lè kó wọn tó lè kó jìyà wájú ọlọ́run ànábì yìí irfa àrùzá ànábì ní Abdullahi ibn Umar fa aṣọ sókè farafa bàbá fara yìí tó farafa mo tó ọwọ́ sọ̀rọ̀ máa àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn fún ẹ̀ka bẹ̀rẹ̀ pé ilẹ̀ ayé nígbà tó sọ pé ó fà ó fà ó fà níbo lọ́wọ́ fàdé ó ìlà àkọ́bùsà mo rí pé mo fà sí dídàjọ mi. eléyìí sọ fún kákùlé bá dáadáa àwọn àfáà ní gbogbo ẹnìkẹ́ni ìdájọ́ méjì ní ń bẹ fẹ́ni tí a sọ rẹ̀ bá kọjá gbogbo sẹ́ẹ̀ lọ́kùnrin ìkẹ́ni ṣùgbọ́n àgbẹ̀tì sọ̀rọ̀ sọ́lọ́mà ọba ní kó gbogbo ọ̀rọ̀ ìsínú ọ̀rọ̀ mẹ́rin ìran mẹ́rin láàmà ló ti àwọn ọkùnrin alákọ̀ọ́kọ́ àsúnà ẹni tó lẹ́kọ̀ọ́ wọn ti ní bèbè súnà ìgbé súnà hẹ́rẹ́kù kí ni àrìn kẹrẹ́ ó sọ lọ́ba sọ́lọ́ lábọ̀ sọ́lọ́ sọ wípé akọ mùsùlùmí abáfẹ́ wọ̀ ni ó ọba yóò ní ó òdò yóò wọ̀ ni ó ẹ̀ẹ́dìgbìlọ́ bá wọ̀ sí ẹlú àṣìbá yóò wọ̀ ni ó iṣẹ́ ọba yọ̀ wọ̀ ìlànà ìṣòṣàkè yóò mọ̀ wà nígbà jí ojúgun rẹ̀ láàrin orógún tí kókósẹ̀ rẹ̀ ti lábí ẹ̀ ẹni ọgbẹ́dẹ́ tí a sọ tẹ ibi tí ń dérè súnà ẹlẹ́ẹ̀kejì àrùkṣọ ẹ̀dẹ̀ tánàbí dẹ̀wọ́ sọ́nà lọ́ọ̀rọ̀ sọ́lára fàbíl àbẹ́yíta fàbíl àkàbẹ́ ó sọ́nà fẹ́ láti gbọ́ láti dúró sórí dèédé gẹ́gẹ́ oríṣiríṣi ní kò sí ẹ̀ṣẹ̀ kẹ̀kẹ́ fún ọ kò sí ẹ̀ṣẹ̀ gbó ti wọ̀ ọmọ kọjá pé ọwọ́ awálẹ̀ ọwọ́ awálẹ̀ téèpù wa bó tóbi fún bóde òṣìṣẹ́ fún. ẹlẹ́ẹ̀kẹta kẹ̀bírẹ̀ fún kàbáyà òun tiẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ó sì máa ń sọ ní ọba ṣe jẹni tí ọ̀bẹ̀ lẹ́tọ̀ọ́ sí ẹ̀ka sọ pé ẹ má sọ̀rọ̀ dápọ̀ ịdajọ ìdájọ́ ọ̀tọ́lọ́ọ̀nì àtọ́ pé wo gẹ́gẹ́ tó ń ṣe ọba wa bí wọ́n bá wá wò pé láàrin ìwọ àtọ́lọ́ọ̀nì àkọjẹ́ àgbọ̀yé jọ láàrin ọdún ìwà ní ẹni ó mu ní onídàájọ́ ẹni ó onídàájọ́ bó ti jẹ́ pé ìdájọ́ wà gbogbo tá a sọ kalẹ̀ ẹni ó jalè onídàájọ́ bẹ́ẹ̀ ni ìdájọ́ wà fẹ́ni tí ó ní ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá gbogbo ẹni aṣọ rẹ̀ bá kọjá kókósẹ̀ rẹ̀ lọ́kùnrin là ń sọ o tó jẹ́ pé láì ní ẹ̀rẹ̀ rẹ̀ kèé ṣe kó bá fi ṣègbéraga ó kẹ̀wò pé báwa ni pátá ń sẹ́lẹ̀ ilẹ̀ ilẹ̀ Yorùbá ti àbúlé àrúsá ti àmọ̀ kèé ṣe kó ti ẹ̀rọ bóun bẹ́ẹ̀ fi ṣègbéraga pé àrùn wa mọ́ kéèsì tiẹ̀ ọ̀sẹ̀ pẹ̀rẹ̀ kí wá ní kéèsì rẹ̀ ó ń sọ lọ́kọ̀ àdìsàn mílẹ̀ ìdílé àpàdùnà gbogbo ẹnikẹ́ni gbogbo èyíkéyìí tọ́ba ilé tayọ kókósẹ̀ yẹn nínú ìrànṣọ tó yẹn bá wọ̀ oṣù ọlọ́run bá ní ààyè tí yóò fi tayọ láti tún àdéhùn yẹn ààyè tó fi tayọ ibi tó fi kọjá kókósẹ̀ yẹn ìjìyà rẹ̀ ìnira ló sọ̀rọ̀ lẹ́nu. wàhálà tó fẹ́ yorùbá rí ètò àdìsọ yìí pé ààyè mọ́tàlá méjì kókósẹ̀ yẹn nìkan nìkan Asọ ìwà tó wà lẹ́dẹ̀ irú bíi ọwọ́ bíi sí mi lẹ́yìn ó jìyà nuna sẹ̀mí kọ̀pọ̀ máa pé tiẹ̀ wá sọ̀ náà ìtòfi ju bí ó yẹ wà lọ náà ẹmú mi jìyà àwọn nta fi lè tú báyìí ni wípé àdàbí ọ̀sẹ̀ mẹ́ta ni sọ̀rọ̀ rọ̀ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo ẹni hàn náà àbí wáyé náà níbi àlùwàlá ẹni bí náà àlùwàlá ààyè tó ti ní àbùjẹ ìjẹkùn àdébí ní ìgbèjìnà sí kí ọlọ́pàá ìyá ọlọ́ di ààyè nínú náà wọ́n sábà wà lá ọba fún apádé bí ìyára ó ṣe lé wí ibi bára funfun ibi náà ni ìyá tí ó jẹ pé ọ̀sán ọ̀rá ìyára ibi tí ó jẹ náà nì bọ́dọ̀ bí ti bá ní sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ láti gbélé ìyá yìí ìpìlẹ̀ ẹlẹ́kẹta ni ẹni ó jẹ́ pé kò fún ìṣèyàn rẹ̀ kò fi ṣègbéra gẹ́gẹ́ òpó ẹ̀wọ̀ ó bá ṣe máa wọjá lọ́nà aṣáàdù nínú asáàlùfà òun tún lè pọ̀ ju ẹlẹ́ẹ̀kẹta lọ kí náà ni ẹni ọjọ́ pé òun tiẹ̀ wà ńlá ìgbà yẹn àwọn onáńbá sọ̀rọ̀ ọlọ́run àtàlẹ́ mi kò tiẹ̀ sọ bẹ́ẹ̀ àbí ó tiẹ̀ wá sọ ọ́sọ́ àpò ara rẹ̀ ṣe wọlá dàbá ni ó jẹ́ pé ní ìgbéraga sọ́lọ̀ tí ìgbéraga tí àbẹ́bí sọ́lọ̀ lọ́rọ̀ sára ń ló fi wá òfin bóun ó ṣe máa dá tòun jẹ̀mọ́ ìyá tẹ̀ yàtọ̀ sí alákọ̀ọ́kọ́ o wàhálà sọ́hà mi nàbí ìbàdí ìdárí ìdárí àwọn ọ̀dọ́ ó sọ lọ ní sàlásà tó ń àwọn mẹ́ta kẹ́mẹ́ lẹ́nu kan lébùn mi láyọ̀ lọ́kẹ́ yàrá tó bá jẹ́ kìyàmẹ́ ọlọ́run ò ní ọ̀rọ̀ kankan bá wọn sọ ń wọ̀n jọ́rọ̀ tó lọ́dọ̀ sọ ọ̀rọ̀ yà bùrẹ̀ rẹ̀ kọ́dà ọlọ́run àti gbogbo ọ̀làyùsàkì kọ́dà ọlọ́run àfọ iṣẹ́ wọn mẹ́ wọ́n làwọn máa bá àbúrò ṣé ẹ máa wá lù lọ rù bọ̀ ànábì nínú ìyà tó le ni wọn ó ti padà sọ lùwọ̀n kàlọ́ mọ̀jẹ́ náà ti ló ti mú wọn. ànábì ọ̀rọ̀ àdákẹ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn sọ àwọn mẹ́ta kan bẹ wọ́n ìyá wọn wọn náà ti bá wọn sọ̀rọ̀ wọn náà ti bá wọn wá ń sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mẹ́ta àbúdárì ní kọ́ọ̀bù wàkọ́sìrù mẹ́nuhùn yá rasulallah àbúdárì ní à àwọn olóyìn oṣù lórí wọ́n ti kò tó àwọn wo nu ànábì ìdákùsọ̀ ọ́ fún àwọn wo káàbà sínú wọn ànábì ìgbà tí ọkọ̀ bẹ̀rẹ̀ nọ́mbà wọ́n sàlẹ̀ ẹni akọ ọ̀rọ̀ ń kọjá akókó sàrọ̀ níbi ọ̀kọ̀dàkọ̀ kọ̀dàkọ̀ lọ́tí o kọ̀dàkọ̀ ó sì náà o arábìnrin alimusbinu ẹni asọ rẹ̀ ń dé kọjá akókó sẹ̀ wàlmẹ̀nánù àtọ́rẹ̀ ìbú ilẹ̀ káàtó dé fún ìlànà kókòsè ìbú wàlmùnáfíkù sílẹ̀ àtàwọn òbílẹ̀ hálífìlì káàbírì àtẹ́gbẹ́dẹ́ ní pé kò gbọ́dọ̀ kalẹ̀ ní báyìí àtúkọ́ mú rẹ̀ lórí ẹ̀ wàlẹ́ ìfọ́nù one thousand naira four hundred mọ̀jẹ̀ lórí ẹ̀ wàlẹ́ ìwàlẹ́ àdúgbò ẹ̀fọ́ ẹ̀ táwọn ọlọ́run abáwọn sọ̀rọ̀ jẹ̀mọ́ ọlọ́run àtúntò àánú wò ọlọ́run àwọn oṣù ẹ̀wọ̀n tá àwọn ọmọ ọlọ́run àgbà bàbá ìbá bàbá alámọ̀rẹ̀ ìsìláì ọkọjá abọ́pọ̀lọpọ̀ wa ti mọ̀ ń wò kódà lómi ìdúpọ̀lá sọ ti pé àwọn ẹ̀jọ́ kan wọ́n máa múra báwọn rárá o gbogbo mùsùlùmí báyìí lórí kẹ́lẹ́kẹ́ tí mu tí àbí ṣe jìnnà tí ò sí gbọ́dọ̀ mọ rẹ́rìn pé àbápadà ọlọ́run àbí ó rẹ́rìn padà wà ní bí ò sí gbọ́dọ̀ rẹ́rìn bẹ́ẹ̀ ni ẹni tó náà ń ṣe ìsìbáàlù ní òṣùpọ̀ rẹ̀ rẹ̀ o ewu ń bẹ lóko rẹ̀ nípa rí ẹni kan bẹ àpòlù sáàlù ibn handola ẹni yìí ìmẹ̀ ń dáwà kìí fẹ́ jókòó bí àlọ́wà ọmọ ìdájọ́ kò bá yẹ sọ ìmọ̀ bá yẹ sọ ìyẹn mọ̀ dòdò

àwọn kàbídà máa ń lo àǹfààní wípé ẹni máa ń fẹ́ ní tó tó pé ó tún ní sọ́ọ́bà ó súnmọ́ àbẹ̀bí náà pọ̀ yóò ti gbọ́ táwọn òtún gbọ́ àbọ̀dà wa ni kẹ́lí mẹ́tẹ́ ẹ̀yìn ah, kẹ́kọ̀ọ́ wọn bọ́dà ìtọ́lù ìbùn àbúrà tàbí àwọn náà fún wa ní ọ̀rọ̀ kan tó fi ẹ̀mí bá wa sọ. ṣàǹfà òlẹ́ wà láyé gbogbo ọ̀rọ̀ tó ń sọ fún wa ọ̀rọ̀ tó yóò sà láǹfààní tí ó sì lè kó nínú abáwọ̀ náà kí èso ọ̀kọ́ ó mú kọ́kọ́ lọ rẹ tó jẹ́ pé ọgbà kúrò àmì ọkọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà fẹ́ lọ́rọ̀ ẹ̀rọ kúgbà nígbà tí yọ̀wọ̀ padà bá wọn sọ̀rọ̀ ọwọ́ ni inú ẹ̀mọ̀ tó rẹ̀ làbàbí ni wípé àbíbí sọ̀rọ̀ ẹ̀ nìkan fún wa wípé ní ìmọ̀ rọ́jùl kùrọ̀ yìí alùsèrí jù ah, wọ́n dàgbà èèyàn dáadáa mọ̀lẹ́ fẹ́pẹ̀ ní kùrọ̀ yìí alùsèrí yìí o tí è bá fi nǹkan méjì ti ń bẹ rẹ̀ tó ń tún dé ìjẹ́ni rẹ̀ kù. nínú nǹkan tó kọ́ ọkùnrin o sí òun náà ní wípé júmọ̀ rẹ̀ irun rẹ̀ ó gùn débi wípé ọkùnrin láì sóbi ọkùnrin ni o irú ẹ̀ gùn débi wípé amẹ́ amẹ́fẹ́ ẹ̀kan léjìká àti wípé kùrọ́ ìmù yìí ṣòkòtò aṣọ rẹ̀ ìmọ̀ ń gbalẹ̀ ìmọ̀ padà fún sẹ́yìn yẹn sábẹ́ yẹn ó ń dákọ̀ rẹ̀ ẹnì sábà lọ sọ fún kùrẹ́yìn àlọ́sẹ̀ rí àbí ní sọ́wọ́ ìpàdé ní gbogbo ní o pé kọ́dà ẹni tó dọ̀ ọlọ́ ẹni rẹ̀ ní ọ̀tí ìbájọ́ ìbí ti bẹ̀rẹ̀ rẹ̀ bọ́kùnrin ìṣẹ́jú ọkọ̀ akọ̀dà ṣàfọ́dà ojú ẹsẹ̀ ọba lọ wá abẹ fàkọ́tọ̀ àdùnnú mẹ́ta hù ó sì lọ bí ó pé tẹ́gbọ̀n ìlú òní jẹ́jẹ́ níwájú ọlọ́run ó sì gbé wọ̀rọ̀ fọ àjùzá rẹ̀ hù gbogbo atọ́ rẹ̀ náà ọba lọ ní fòkè alìmẹ̀lì nàìjíríà fàlùdáàlì ìjà àrínú wẹ̀ tí ó lè ṣe láì náà tó ń lọ wò pé ká sọ pé ilé ìlú òrìjì lọ́nà lọ́dọ̀ ọlọ́run ọba tí ó jẹ́ kí ẹrù mi kí wọ́n wá dání bí ó tí ìdílé rèké ọlọ́run ọba ǹjẹ́ yọ lẹ́yìn náà eléyìí náà ni nàṣíhà tá a fẹ́ fún wa kábọ̀ fojú wípé àwọn afọ àwọn oníwó ṣe àwọn ọkọ ilé àná oníwó ṣe gbogbo mùsùlùmí pátá ilé ànábì ń bá rí omi sọ́nà lọ́wọ́ àrùn sálábà ń wò sí lánàbí sí ìbámu nìkan gbogbo mùsùlùmí wọn rà ànábì sí abiola nínú àná rẹ ṣèyítọ́n tí máa ń jẹ́ kí fẹ́ ẹnu àti ìgbàlagà kọ́ papọ̀lọ̀ kéèyàn yẹ́nì yẹ́ fún ìdòdò ọ̀rọ̀ ọlọ́mọba kọ́lọ̀ mọ́jọ́ bí alẹ́ rè ó sì ju àmì ẹ̀wọ̀ wa ìta sọ ìkọ́lọ̀ ń jáde mú lò kó tó dìwò ìjọmọjọ kákìlì àwọn tí ó ti pọ̀ ní umma tó jẹ́ pé àwọn náà ó sì bí kòrò yìí nù àkùsẹ̀rí yìí táwọn náà ó ti lọ rèé sí aṣọ wọn bí ó yẹ kọ́ wà ọlọ́mọta ẹ̀ síbẹ̀ fún wa اللهم علم حق الحق وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم انت الواحد القهار اقرا سلطان علينا بسلطانك فلا حول ولا قوه الا بالله اللهم صل على خير صبا صبا ولا شر قدك قد قدا ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصل اللهم على محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما علما كثيرا بارك الله لكم ولكم كما وصلنا ونفعني واياكم في ذكر الحكيم اقول ما تسمعون استغفر الله العظيم